fẹ́ mi ó fẹ́ràn mi ó fẹ́ mi lọ́pọ̀lọpọ̀ àá ah, ah, torí náà báyìí ló ṣe dá mi sí sọ pé ó yá ọmọge orékelẹ́wà wà láyè wà lálàáfíà bẹ́ẹ̀ ni èmi ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba Elédùmarè pé ó jẹ́ kí n wà láyè jẹ́ kí n wà lálàáfíà ọjọ́ wo gan ni wọ́n tiẹ̀ ti dúpẹ́ kẹ́yìn ọ̀hún mọ́mí dáàdì aunties brothers ah, ẹ má pààrọ̀ ọjọ́ rẹ̀ ti dúpẹ́ sẹ́yìn èmi àìwò pé àlóòótọ́ máa ní mí gan-an ọ̀pọ̀lọpọ̀ tẹ̀ kí ń gbàdúrà mọ̀ tó bá jí wá wò pé wo àti jí àti jí náà nìyẹn hmm, kò kò dára tó ká má gbìyànjú láti máa fi ọpẹ́ fọ́nà ọ̀bẹ lódùmarè pé ó dá wa sí ó jẹ́ ká wà láàyè èmi nígbà mi báyìí wọ́n tún ẹ ọ̀sìn kí ni màá kíjú mọ́lẹ̀ màá máa jókòó yá olúwa ó ṣe o màá fún ní zánkú màá gbẹ́sẹ̀ fún wọ́n tún ṣe ṣọ̀kì ẹ ti rí torí pé kò easy pé a wà láàyè a wà lálàáfíà ọlọ́run ọba ó ṣe mo dúpẹ́ ká má wàá gbàgbé wípé ká má wo aago aláago ṣiṣẹ́ rántí pé ìgbà oníkálukú ó yàtọ̀ síra wọn. mọ́ kó torí pé ọ̀rẹ́ mi ti ń wa ọkọ̀ bọ̀gìnìbọ̀gìnì èmi gan hmm, ọ gbọ́dọ̀ mọ̀ kó bá torí ẹ̀ kó sáré mọ́tò kọlù kẹ̀kẹ́ ṣí ọ wo hmm, tó bá kú kí má parọ́ ẹ fàyà ló ń lọ o torí pọ́lọ́ǹgùn ò ní dáríjọ torí pé ẹ̀ṣẹ̀ ló ti dá fúnpọ̀ tiẹ̀ lára ẹnìkejì ẹ̀ yálà kó bọ́ lóore jọ kó wá fi yẹn gbàdúrà pé ọlọ́run ọba tó ṣe ti táyé jọ̀wọ́ ṣe tèmi kó dẹ̀ tẹ pamọ́ṣẹ́ ọwọ́ ẹ̀ láṣẹ Èdùmàrè ọlọ́run ọba Elédùmarè báyìí á fi èrè sí iṣẹ́ wa á dẹ̀ máa dá wa sí ẹ̀mí wa gùn ẹ wo á jọrọ̀ á lọ́lá á àṣekínni á jọ gbé nǹkan rẹ̀ ṣe nílé ayé omi kí wa káàbọ̀ sórí ètò yín ètò wa Miliki Express ká wá Miliki yé ká wá Miliki Kẹ́lẹ́lẹ́ bẹ́ẹ̀ ni lórí ètò Miliki Express ká má Miliki ká má mùkúlù mùkẹ̀kẹ̀ orúkọ mi lábímbọ́lá Badmus ọmọ ìgbàlẹ̀ ṣàbí tí ń gbàrẹ̀ lójú ogun agbọ̀ngbò àkàlàjà ìkún mi ti ń kun mọ̀nà ṣẹ́fà rí pé kò sórun torí pé ẹ gbádùn bí mo ṣe máa ń sọ lákọ lábo bílù àgẹ̀rẹ̀ ni ẹ máa wò pé yá Bímbọ́ ti dé yẹ́sọ orékelẹ́wà ọmọge ti dé yẹ́sọ madiva ti dé ẹ̀mí náà ni lọ́kẹ́mi ní sẹ́ksílẹ̀ pàtó bad èmi náà ni ẹ̀ṣẹ́ ẹ̀ṣẹ́ àti rí i ẹ̀rí pọ́ ọmọ dùn ọmọ dára ó dẹjọ́ ẹ má yẹ kí ẹ má yẹ kí yín rá jù pọ̀ jù lẹ́nìí a máa láǹfààní láti kọ́ ẹ̀kọ́ oríṣiríṣi lórí ètò Miliki Express torí pé tẹ máa ń gbọ́ mo kó gbogbo hmm, mo kó dé ni o ṣé news ni entertainment news àwọn tó ṣe mo kọ́ àwọn èmi tèmi mo wà láàrin àwọn olùmọ̀ọ́ká wa pọ̀ mo máa ń lọ sáàrin wọn máa ń sọ pé ohun tó ń ṣẹlẹ̀ láàrin wọn mo ti kó wá fún yín aside happen aside hot mo ti gbé wá fún yín lórí ètò Miliki Express bákan náà Tóyìn Abdul ti wà ń kalẹ̀ pé ó já campus gist <laughs> ẹ mọ̀ pé Tóyìn kì í fún yín ní ah, ah, kì í fún yín ní fake tó fún yín lófo Tóyìn Abdul náà ti wà ń kalẹ̀ láti fún wa ní campus gist bákan náà Tóyìn Abdul náà ẹ wo mo ti ń mu lọ́wọ́ báyìí pé ó yá wọ́n máa lọ sí campuses nìkan àájọ máa lọ ṣe entertainment news ni ṣùgbọ́n àwọn olùmọ̀ọ́ká wa yẹn wọ́n ti mọ̀ pé àti bí bàbá ti dé wọ́n kì í sọ̀rọ̀ mọ́ lójú mi mo wá níyà tóyìn wọ́gán ó yá máa lọ ṣe fúnfó ti máa ń ṣe yẹn tó bá ti dáná wọn kú mọ̀ ọmọ pé ẹ ti mọ̀ pé àtóyìn ah, ni àtóyìn ah, báwo náà ah, Orísun ń kọ́ wọn ò ní mọ ohun tó wá ṣe gangan tó yípa tí wọn pé àbí ń bọ̀ àbí ń bọ̀ ọmọ náà tó lè sọ̀rọ̀ jù àmọ́ tóyìn Abdul náà òun ló máa ṣe kí ni a máa fún wa ní àwọn entertainment names yẹn ẹ wọ ẹtẹ mi nílé ètò tèmi ó máa dùn ó máa lárinrin àmọ́ kó tó di pé àwa kán sábàmì tòní pẹ̀lú ẹ ká lọ dànsì ká lọ jó sórin bá mi bá mi ayúbà ẹ ṣáà ti bà yóò bà ẹ ẹ lè bẹ̀rẹ̀ mọ́lẹ̀ kẹ́ máa rà yéè ẹ lè wa ọ́fstáàní kẹ́ máa ẹ gẹdẹgẹdẹgẹdẹ ẹ wọ ẹ ká lọ jó sí orin bá mi àyùbá tí wọ́n pè ní bọ́sùwé reloaded. Express lè tó ètò ní Miliki ẹ rí i pé ah, ah, àwọn orin tá a máa ń fún lórí tẹlifíṣàn Orísun lórí ètò Miliki Express ẹ mọ̀ pé àwọn orin tó jẹ́ pé ah, àwọn àwọn newest song latest jẹ́ pé tẹ bá ń gbọ́ gan ẹ fẹ́ jó ẹ fẹ́ gbé bọ́dì ẹ fẹ́ shake shake ẹ fẹ́ shake bọ́dì abala táwa báyìí abala entertainment news bẹ́ẹ̀ ni tí màá ti máa fún yín ní àwọn ohun tó ń lọ tó ń ṣẹlẹ̀ láàrin àwọn olómọ̀ọ́ká wa ẹ ká lọ gbọ́ ohun tó ṣẹlẹ̀ lọ́sẹ̀ yìí.